السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصلا في هديه في علاج البعث الإمام ابن القيم رحمة الله عليه fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìlànà anábà Muhammad sọ̀rọ̀ bá wọn àwọn ìwà ìṣẹ̀lẹ̀ ẹ̀bí títọ́jú ṣíṣèṣe. Ẹ bá ṣèṣe báwo láti ṣètọ́jú ẹ̀. ẹsẹ̀ mọ̀pẹ́ ẹni tó bá tẹ̀sẹ̀ a máa ti kí ẹ̀jẹ̀ ọmọ jáde ẹ̀jẹ̀ bá ti ń jáde a gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí tura ìsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti lè sọ̀rọ̀ alẹ́ ẹ̀jẹ̀ ń jáde ń jáde ń jáde bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ ti lè dá dúró títà ló ṣùgbọ́n pé ikú ní ọ̀padà gbẹ̀yìn rẹ̀. ìdí nìyí tó ti jẹ́ pé táwọn èèyàn bá ní wọ́n bá tó bá tó bá ṣẹlẹ̀ pé jàǹbá má tó ṣẹlẹ̀ sáwọn èèyàn. kẹ́sì fara ṣèṣe yánnayànna tẹ́tẹ̀ ń jáde. àkọ́kọ́ èèyàn títí gbogbo ẹni tó bá kó sáré débi ọmọ àgbà náà ní báwo ti dá ẹ̀jẹ̀ tó ń jáde yẹn dúró kù kò bá dorí kò bá kí ara mi jù bẹ́ẹ̀ náà ni ìyẹn lè máa lo ọbẹ̀ tó ṣe gbé ọbẹ̀ géèyàn lọ́wọ́ abẹ ó lè sèyàn léṣe nǹkan lè sọ lùyàn òkò lè rè lùyàn wọ́n lè sọ yàn lóko ẹ̀jẹ̀ ọmọ jáde ìyẹn lè fẹsẹ̀ kọ wọ́n lè sáyà lọ́gbẹ́ kẹ́jẹ ọmọ àjáde amúrun ó lè sẹ̀ nímú èèyàn kẹ́jẹ ọmọ àjáde yẹn ní kí gbogbo ẹ̀jẹ̀ tó bá jáde lójú ọ̀nà apá àtẹ̀tẹ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ nǹkan ẹ̀jẹ̀ bímọ tó bá ń jáde lára obìnrin kò sí nínú nǹkan tẹ̀sìn fi kọ́ wa àbí ìtọ́jú ara ẹni tó wá sọ pé ńgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn ń jáde àbẹ́jẹ̀ bí máa ń jáde ká lóògùn kan sí kẹ́jẹ̀ òun lè dà kìí ṣe pé ẹ̀jẹ̀ pé mo tètè lélẹ́yìn ẹ̀jẹ̀ nǹkan oṣù àtẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ àlàáfíà ní gbogbo àwọn ẹ̀jẹ̀ ìdí nu tó rí pìkẹ̀dá fi wà nínú àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní al-istihada ẹ̀rí pé àtúmọ̀ rẹ̀ lédè Yorùbá jẹ́ ẹ̀jẹ̀ àárẹ̀ torí ẹ̀ nígbà oṣù bá ń jáde lára obìnrin àmì kọ́ gbádùn àmì kérú obìnrin yìí ó lè bí mani yàtọ̀ sí nǹkan oṣù ẹ̀ jáde lára ìwé eléyàn bó ló fẹ́ bí ma ó lè jẹ́ pé ó ti dàgbà dáyọ rẹ̀ ó sì lè má ti dàgbà débẹ̀ eléyàn yìí ṣe irú rẹ̀ la fẹ́ mẹ́nubà lálẹ́ yìí mẹ́jẹ̀ pé yẹn ṣèṣe ọ̀bẹ géèyàn lọ́wọ́ abẹ́ bùyàn lọ́wọ́ èèyàn fẹsẹ̀ kọ́ wọ́n ṣèyàn léṣe ọ̀sá lọ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. لأنه صحيح البخاري المسلم ولا تدو أبو حازم ولا لهم ولا تدو سهل ابن سعد الساعدي رضي الله عنه نو نعم، أبو حازم ولهم سنة كان بي سهل ابن سعد الساعدي radiyallahu anhu nígbà kí ni wọ́n fi ṣètọ́jú ṣíṣèṣe dánàbì sallallahu alayhi wa sallam ṣèṣe lọ́jọ́ Uhud nítorí pé gbogbo ọ̀rọ̀ sábà sọ nínú ìpín eléyìí nínú síra rẹ̀ yìí ọ̀nà lọ̀rọ̀ tọ́jú nínú tí sì tọ́jú náà ní kẹ́jọ́ ọmọ jáde lára yìí. ó ní gbogbo àti mà báyìí náà sọ̀rọ̀ bá àṣìlá ń ṣèṣe lọ́jọ́ ogun kí wọn ni wọ́n fi tọ́jú ṣíṣèṣe rẹ̀ nínú at lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa wọ́n ní anabi sallallahu alaihi wa sallam ó ṣèṣe látàrí pé lérò pé kánàbì sallallahu alaihi wasallam ó lè ṣubú sínú ẹ̀ ọlọ́run kádàrá pé kánàbì ọ̀padà ṣubú sínú ẹ̀ kánàbì wa tètè sallallahu alaihi wasallam ó ṣèṣe débi wípé ojú rẹ̀ ó fi bó eyín rẹ̀ ọ̀kan. tí méjì irú rẹ̀ máa bẹ lókè tí méjì máa bẹ nsàlẹ̀ ọ̀kan salawatu rabbi wa salamu alayhi orí rẹ̀ ó tún tètè ń bẹ ṣé ṣíṣèṣe tó ṣèṣe yìí kò ti yọpọ nínú jíjẹ ànábì kò ti di ànábì ọlọ ìránṣẹ́ ọlọ. kápọ̀ ọ̀dọ́ wa ká débi kó ṣubú nu kòtò ọ̀fìn tí gbẹ́ lẹ́dí ó tún fojú pa ó kán ó tún ṣèṣe lórí ọ̀yọ́pọ̀ nu dídá náà tẹ̀bí bẹ́ẹ̀ náà táwọn pa wọ́n ní nínú tauhid àǹfààní ńlá ń bẹ nínú àwọn àṣẹlẹ̀ báyìí eléyìí tó ṣe pé yóò mú wa mọ̀ wípé ìyẹn gẹ́gẹ́ bíi tiwa la nabi Muhammad sallallahu alaihi wa ṣùgbọ́n tó lọ ń palẹ̀ pẹ̀lú títẹ lánàbì rẹ̀ pẹ̀lú títẹ ní ìránṣẹ́ rẹ̀ wọ́n ìlà nítorí máa ń ṣẹlẹ̀ sí èèyàn tí èsì ànábì náà máa ṣẹlẹ̀

lójú ayé rẹ̀ á ń bọ̀sibọ̀sì lẹ́yìn ìgbà tó kù. kọ́máṣe ya muhammad ya muhammad ya muhammad fa anta mushrik ó ti dọ̀sẹ̀ bọ̀ nìyẹn. tó bá dárú ẹ̀wò pínrín lójú ayé rẹ̀ wá tẹ́ báwo wá ni tíyẹn bá lọ sí lẹ́yìn ikú rẹ̀ yóò tún tẹ́ torí àbùkátà láti lọ gan mọ́sàárì rẹ̀ lára ká máa wá sunkún ká máa bẹ́ẹ̀ bí kò wá gbà wá kò wá mú wa kọ́mọ̀jẹ́ á sì gbé kọ́mọ̀jẹ́ yọ jẹ wá kàlà ọlọ́run la máa bẹ̀rẹ̀ anábì ò lè dá nǹkan kan sí fún ẹ lójú ayé rẹ yàtọ̀ sí ńdọ́lọ́mbá ni kò sí ọ báwo wá ni ó sì lè dá sí fún ọ lẹ́yìn ìgbà tó ti kú anábì sallallahu alaihi wasallam adìrẹ ńgbà tó lọ ní kó máa pe àwọn èèyàn pàápàá àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa ó fi hàn wá wípé òun sọ fún àná fífi wà á ń rí ashiratakal aqrabin máa ṣe kìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ jù anábì wa bẹ̀rẹ̀ sí ní pé gbogbo wọn ó pè wọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ó pè wọn lọ́kọ̀ọ̀kan wípé. ẹ̀yin èèyàn ẹ wá ọ̀là fúnra yín o lẹ́ ọ̀gbìnì àǹkùn mi lọ́wọ́ iṣẹ́ ìta torí ńlágbára láti kankan gbà yín lọ́wọ́ lọ. òkè dànù bá sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ títí dórí ọmọ rẹ̀ sọ rẹ̀ Fatima bintu Muhammadin sallallahu alaihi wa sallam kó wàá là kúrò ní. àmọ́ wa gbé ànábì àmọ́ tọrọ ń ta bá fẹ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ pé kọ́ máa wò wá àrùn kọ́ máa pa wá tì ọ̀wọ́ ṣírkùn billahi azza wa jal ash-shirkul akbar ìṣẹ̀bọ sọ́lọ̀ ní ní ìṣẹ̀bọ tó tóbi. ànábì gan nìyẹn o àmọ́ ìṣẹ̀bọ sẹ́ẹ̀lù míì tí ò tó ànábì yóò lọ́ máa kọ́ kárò ògiri. ترى بوغيتيونا يا حسين يا حسين فهذا شرك بالله يا الله لا ما ولا إله يا رحمن يا رحيم يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا قهار يا متكبر وهكذا الله رب العالمين ó la gbọ́dọ̀ rí dájú pàǹpẹ́ kìí ṣe nǹkan ní ìtọ́yàtọ̀. Ìrẹ́ wọn ní sí ọ̀rẹ́ wọ́n tó ń pè nǹkan mí yàtọ̀ sí Allah. O ò rí rẹ lóde wọ́n tó pọ̀ láti máa pe ẹlẹ́dàá rẹ̀ tó ṣe pé nǹkan mí ìtọ́yàtọ̀ sí ló ń pè. Á sì báwọn míì wọn làwọn ṣe lọ́n débi ibẹ̀ ni yẹnni káwọn ṣe lọ́n débi káwọn ṣe lójú àlá wọn ti fi hàn kí wọn sábà ya Muhammad ya Muhammad ya Muhammad bá ń tẹ mọ́ṣẹ́ ẹni tó bá ti tó ìgbà tí sọ pé ànábì ànábì èèyàn ni. kì í sọlọ títí máa ṣẹlẹ̀ sí èèyàn náà máa ṣẹlẹ̀ sí òun náà. tọ́ wọ́n á sọ pé ó ṣèṣe lójú ó léwu nítorí pé téèyàn bá ṣèṣe lẹ́sẹ̀ téèyàn ṣèṣe lápá téèyàn ṣèṣe níkùn ọtí pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ ojú pẹ̀lú wọ́jú هو الذي يتحقق به المواجهة هو الذي يتحقق به الاستقبال wọn lè yẹn máa fi pàdé àwọn èèyàn tí wọn ti pàdé yẹn bá ojú rẹ ní ọkọ rí Ọlọ́run á mú kánàbì sallallahu alaihi wasallam ó ṣèṣe ibi tí ò ti ní pamọ́ èèyàn ṣèṣe lójú kọ Ọlọ́run fẹ́ẹ́ fi hàn gbogbo ẹni tí ọba mọ̀ pé èèyàn là nàbì sallallahu alaihi wasallam ọ̀kadàrà pé kí sísèse rẹ̀ kọjọ́jú ó tún wá kádàrà kí eyín rẹ̀ kó tún ká nítorí pé kò sí bá ti sọ̀rọ̀ tẹ́nu ò yá sátún bá a mọ̀ pé èèyàn ni máa ń sèèyàn kọ́ ó sì ó náà eyín rẹ̀ tó òun náà lè ti ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ kọ̀kọ̀ rí àríkà nígbà Ànábì sallallahu alaihi wasallam ń wá wá èyí tó sẹ́ dànù nínú eyín ọwọ́ àfi kó òkùté èyí tó sẹ́kù lábálẹ́kù láti ṣe màkọ́lọ̀ lè ṣe bẹ́ẹ̀ fún Ànábì ṣùgbọ́n ìpè lórí ipá ń pè ní lọ sídìí ẹ̀sìn ọlọ́yìn èèyàn bá sọ̀rọ̀ pàdé tọ́pọ̀ ọ̀gá wa nìyẹn o wọ́n bá rú àwọn àṣòro yìí pàdé tó wàá làwọn akpọ́rọ̀ǹtù àní bẹ́lọ̀n ìṣòro tàbí àjálù tàbá rèélu kọsẹ̀lẹ̀ sí wa àní bẹ́lọ̀n rẹ̀ ìwọ́tọ́lọ́mbà kádàrà pé kọsẹ̀lẹ̀ á sì sùúrù á sì fọwọ́ wọnú nítorí laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. akramakumullah eyín à ah, bàbá ni lára o kódà tí yìnyín bá fi eyín rẹ̀ jẹun ọwọ́ péyín bẹ́ lẹ́nu ẹnu máa dùn wò o ní sì máa yẹ eyín rẹ̀ nìyí bá a tó ti pọ̀ wá ń kékeré láti sọ́ra má máa jẹjẹ kújẹ ọmọ lọ fi eyín tẹ igun burúkú tágbára eyín rẹ ọ̀ka eyín àfihàn ayọ jẹ́jẹ́ wọ́n máa mú mi tó tutù bá jẹ́ torí kó lè kó bẹ́ yẹn sọ́ra fún ṣúgà àjẹkújẹ ó lè kó bẹ́ yẹn tó bá ti ń di pé èèyàn dàgbà àbá tó di pé ìkókóró ń dọ̀ ọ́ láàmú. o eyín mú sílẹ̀ fi máa ní ẹ wá ń kérora ó wá ń ronú pé káà bó ní sèse bó ní sèse ìgbà tó dé ọ̀dọ̀ dókítà olùtọ́jú eyín wọ́n ní tọrọ rẹ kàn ní ká yọ eyín yìí nítorí pé eyín yìí báyìí kó o lè bá a lálàáfíà yọ àfa. sábà ti lè yọ kódà kó ti kó parí ẹ̀kẹ́ rẹ lọ́wọ́ àtẹnìkan ò rí wọn náà dà mọ̀ pé nǹkan kan ti sọ̀rọ̀ tẹmẹ wá ibẹ̀ láhàn rẹ ọmọ lọ ṣé nǹkan kan ti sọnù ń bì tó tẹmẹ ayọ alákọọkọ yọ lẹ́ẹ̀kejì yọ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ló ṣe rí gbogbo ẹnu rẹ ọ̀fẹ́ straight ma tó onídìí kan panel bíi lọ. báwo wá ni tó bá jẹ́ tọ̀ọ̀kan sọ̀rọ̀ pé wọ́n gan yàrí pé náà náà kò ní dáa kẹ́ yọ kò ní dáa kẹ́ yọ tọ́ ètòtí pé yorùbá ga, wọ́n ní àìséyín ká là ń dọwọ́ bù yẹn kó o ti dàgbà débi kéyìn rẹ̀ ọmọ ká ló fi ń dọwọ́ bẹ́ẹ̀ nu wọ́n mọ̀ pé àkìlódé ìwọ ọmọdé báyìí téyìn rẹ̀ á lọ ká. wọ́n ní sẹ́yìn bá ti dàgbà débi kéyìn rẹ̀ ọmọ akádàrú àbúrò máa dọwọ́ bò ah, mami ẹyin yín ti ń kàní kò ní ká wọ́n ti ń lọ seventy eighty kò ní ká wọ́n máa gbé kàní eh, ẹ̀ẹ́ nà tó ń torí di ilé ìgbà tí eyín ànábì sallallahu alaihi wasallam tó dé yín ọ̀kan tọ́ka àgbọ́ pé wọ́n wá ìtọ́kàn kù wọ́n fi wọ́n fi kóra wọn lọ́ba lẹ́kọ̀ọ́ eléyìí ó túmọ̀ sí pé dẹ́yìn bí ẹ bá ká bẹ̀rù sábà lè bọ́ ọjọ́ pọ̀ o kò túmọ̀ sí pé ọ̀sẹ̀ lọ́n sábà bọ́ ọjọ́ pọ̀ o kò tuntun túmọ̀ sí pé ọ̀sẹ̀ lọ́n déyìn rẹ̀ tó bá ká dànù tó sì déyìn ọ̀kan wọ́n lè bọ́ ọ̀fì kan fún ọ àbí òye wọ́n lè gbẹ́ èyí tó kù wọ́n bọ́ ṣèkà míì wọ́n á ṣe kékan tí wọ́n gbé wọ eléyìí tó wà ń bẹ̀ yọ̀wá déyìn méjì wọ́n lẹ́ka mọ́ òrìjínà tó kù ń bẹ̀ artificial wà dúró lẹ́gbẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ sẹ́ẹ̀rì tí ń bóyìn eyín wọn kọ́. so àfikún tó máa bẹ lọ́n pé tí wọ́n lẹ́ artificial náà máa ọmọ yọnu oníjọ́ tó náà bá yọnu àtìrí òtù. káàbọ̀ bá nàbí sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ àmọ́ kìí saburú ni kí wọ́ sẹ́yìn rẹ̀ bá ní wàhálà tó o pé kí wọ́n bọ̀ fún mi. ọba ìjẹ́ fake one àbí ètò ọwọ́ àrímúfèbò kò sí wàhálà ńlẹ̀. akramakumullah wọn á ní anábìnrin ètùtù tètè lójú ẹ̀jẹ̀ ń jáde anábìnrin tètè lórí ẹ̀jẹ̀ ń jáde èyí gan bá kán ẹ̀jẹ̀ ọjà dé kí wọn á ní wọn fi dẹ́jẹ̀ jù ẹ mọ̀ pé ní bíbí bàá wa fẹ́ kẹ́kọ̀ọ́ nípa kí lànà bì ń lò àmọ́ láyé ìsìn ìsìn bẹ́ẹ̀ ni màá tẹ̀ fi dẹ́jẹ̀ jù. èyí tó da àti tí ọ̀dà abẹ́ mà ní bí èwo ni ọ̀dà tẹ́ ma fi dẹ́jẹ̀ dúró ìpẹ́ báwò ṣé èèyàn lè fi ìpẹ́ dẹ́jẹ̀ dúró akoro ọ̀pọ̀lọpọ̀ akoro ìrọ̀ ni torí máa burọ́ sí ojú egbò tí gbogbo ẹni tó dẹ́jẹ̀ rí ìfẹ́ náà wọ́n ní yọ experience náà fi hàn bẹ́ẹ̀ kálukú pẹ̀lú tó try spirit spirit yẹn ṣé ò sí nǹkan kan bẹ̀ tó yẹ pé kọ̀dà náà ọwọ́ àǹbẹ̀ àbí omi tí o spirit nǹkan oríṣiríṣi ni àwọn oògùn kan tún wà wọn níbi ayọ̀dáyìn tó náà ní nǹkan kan ẹ wo kọ́ńtẹ́ǹtì gbogbo ẹ̀ àwọn kan wà tó yẹ kí wọ́n ti wọn kò ní irú nǹkan tí spirit yẹn nínú lóòótọ́ tó ti jẹ́ pé tí bá ti lè kán sójú bí jẹ́jẹ́ ti ń jáde yóò tó o gbòòrò eléyìí ẹ wà akramakumullah kí wọ́n á ní wọ́n ṣe jẹ́jẹ́ ti ń dà lójú ànábì lórí ànábì salawatu rabbi wa salamuhu alayhi. tó kí ni wọ́n ṣe sí wọ́n ní lọ́jọ́ yẹn sahal ibn sa'd ní sa'idi tí ń fún wa níròyìn wọ́n ní lọ́jọ́ yẹn jẹ́jẹ́ ń dà lórí ànábì tí ń dà lójú ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní Fatima ọmọ anabi sallallahu alaihi wasallam onísànfọ ẹ̀jẹ̀ yẹn ní fọ ẹ̀jẹ̀ yẹn ní fọ ẹ̀jẹ̀ yẹn àwọn ọmọ rẹ nìyẹn o yàtọ̀ sáwọn kọlọ ma sa àwọn ọmọ wa lọ máa bú kọmọ sa náà lọ máa bú nítorí pé ọmọ tó bá jọ máa rí kò ní fẹ́ ká burú sòbí o tí nǹkan tí ò sì dá bá sòbí rẹ̀ inú ẹ̀mí rẹ̀ ní òtún máa gbọ́ yọ máa rí i pé ohun ọ̀gbádùn kódà yọ máa fílì ẹ̀jọ̀ bí rẹ̀ tí nǹkan ti lọ nítorí pé òun máa fẹ́ bíi pé táburú ọ̀bà ṣe bàbá òun tí ọ̀bà ṣe yá òun ó ní kó ti kọ́ mọ̀ sí wọn ọmọ dáadáa ni ẹ o yàtọ̀ sọ́mọ kàtá tí wọ́n máa fọ ẹ̀jẹ̀ tí ń dà lára bàbá rẹ̀ látàrí kó tètè nì tí wọ́n tí wọ́n máa sọ pé ah, rí bàbá rẹ̀ ah, and then what such is life ẹ ẹ gbọ́rọ̀ such is life so ọmọ dáadáa yóò gbìyànjú láti ike kó bá òbí rẹ̀ dín ìrora wọn kó bá wọn dín. Fọ́ọ̀tì máa radiyallahu anha olóńpọ̀ ẹ̀jẹ̀ yìí nù bá nàbì sallallahu alaihi wasallam. Ali ibn Abi Talib radiyallahu anhu ọkọ Fatima òun á da omi ń da fún Fatima Fatima fi ń fọ ẹ̀jẹ̀ tí ń bẹ lára yàtọ̀ sí kutu ọmọ ó tún jẹ́ mọ̀lẹ́bí yàtọ̀ sí wọ tó ẹ pé tí kankan bá ti ṣe bàbá ìyàwó rẹ pé lọ́tọ́jú bàbá rẹ o ìwọ ò ní débẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o báwo lára dájú rẹ wá sí báyìí tó ṣé ẹ̀ńdẹ̀ mánéjì ẹ̀ àlè ìfúnra mi tọ́ọ̀lì ọ̀bí ọ̀lọ́ ọ̀fàán òhun ń dami fún ìyàwó rẹ̀ ìyàwó wa ń bá anabi sallallahu alaihi wasallam fọ ẹ̀jẹ̀ tó àlára tọ Fatima ń fọ ń fọ ń fọ ọ wá kíyèsí pé anadama la yazidu illa kẹta ẹ̀jẹ̀ yìí tá ń pọ̀ sí i tá ń pọ̀ sí i tá ń pọ̀ sí i sẹmọ pé ẹni tó bá tètè nígbà tó oòrùn ti mú kódà bí ẹni tó tètè nígbà tó oòrùn ti wọ̀ àbí kó oòrùn tó mú nítorí pé tó oòrùn bá ti mú ẹ̀jẹ̀ aró ti yọ gidigidi tẹ sese ṣẹṣẹ pínrín ẹ̀jẹ̀ tí wọn máa jáde yọ pọ̀ gan yàtọ̀ sí ìgbà tó ti wọ̀ nítorí pé ti ń tàyàn lára wọn yìí máa jẹ́ kí ẹ̀jẹ̀ tí fi jáde yìí máa ti jáde gan torí pé gbogbo ẹ̀jẹ̀ ara náà ti yọ ìdí nu ẹ̀yin àwọn ní ti káfíńtà ni ń bá wọn kalẹ̀ páànù wa rọra gbé lọ lásìkò tó rùn mú dáadáa bíi aago méjìlá ààbọ̀ tá aago kan ààbọ̀ sí méjì ààbọ̀ dẹ́ba aago mẹ́ta ọ̀hún àbá ẹ̀rì jẹjẹ ọmọ ṣe tó kí láfíríkà máa fi jẹjẹ dùn bí àwọn baba káfíńtà náà ámàmù ṣẹjẹ ìrìn nù náà wọn asọ ẹ rà wọn yóò kí ọwọ́ ń bọnu ni yóò máa la ẹ̀yin òrírí ẹ̀yin gan dẹ́ ìsebẹ̀ ń gbà kan kí á nìdájọ́ ká máa mọ̀ ẹ̀jẹ̀ ṣé halal ni àbí haram aha torí pé ọba ti ká mú ẹ̀jẹ̀ léèwọ̀ ó ṣe léèwọ̀ àbí ó ṣe léèwọ̀ ó ṣe gan-an kí á tẹ̀ fi fún sọ́dà àbí ọ̀dà àwọn ẹlòmíràn gbé báàkù lọ sátẹ̀ńdà ìjà ti ń pẹ̀ràn ní àti gbogbo màálù tó ti pa tó máa ti lè kọ́ bẹ́ẹ̀ lọ́rùn àwọn kan gbé báàkù sí ibi ọrùn ni wọ́n mọ̀ wá bá wọn gbẹ̀jẹ̀ tòun gbà jẹ́jẹ́ tó bá gbàjọ tó bá pọ̀ tó di sìnkìn wọ́n wá gbé wọn lọ dà sínú pọ́ùn sọ́dà bẹ́ẹ̀ ẹ̀yin agric sọ́dà abẹ́ àbí ọ̀dà gbogbo yẹn tó à ń wọ̀ ní gbogbo yẹn náà làkìrì á àbí ta ni ẹ jẹun náà sọ́dà àbí ọ̀dà ọ̀dà o torí pé ńtọ́lọ̀ ń ṣe léèwọ̀ fáwọn aláti jẹ ẹ gbọ́dọ̀ fi bọ́ńtẹ́yìn náà jẹ wọ́n ti wá sọ fún àwọn ẹja yẹn gan-an káwọn náà lè bá tètè wọ́n lè bá tètè dàgbà wọ́n lè bá tètè ṣe àbí òye wa pé àwọn tó máa fún wọn ní nǹkan nu ẹlẹ́dẹ̀ ẹ́ sọ́dọ̀ abẹ́ abẹ́yìn ọ̀gẹ́tẹ̀ bá tí kò ku ẹran kan èèyàn tó lè sọ sínú pọ́n sọ́dọ̀ abá ọlọ́mọdé ajẹjẹkujẹ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká máa rárú àwọn ẹja borí yẹn catfish nǹkan kan yẹn ó bùkátà kéèyàn o abẹ́yìn wa kéèyàn máa ṣèwádìí nítorí pé gbogbo àwọn tán láwọn nọ́ọ̀sì wọn àwọn ń tọ́jú wọn yẹn kọ̀dájú kọ̀dájú kí wọ́n ka Islam kún kankan kẹ̀kí lọ́kàn wọn ọ̀wọ́ anything for money tó o pé kíní kan aráàmù kan má fún kíní kan sí ẹ̀bà làwọn mọ̀ á tẹ̀ fún ẹ. torí pé wọ́n ń ta ń jẹ tí wọ́n lè máa fún àwọn ẹja yìí náà tí kọ́ńtẹ́ǹtì rẹ̀ ò sì sí tí ò fi hàn pé aráàmù wà ń bẹ̀. bọ̀tà fẹ́ náwó wọ́n sì fẹ́ pawó. ó lè máa kiri títì títì títì kọ́ máa wá àwọn òkú ń bẹ ti ẹran tí ọmọ wa dà sínú pọ́ǹdì rẹ̀ akérèmọ kò mọ wá gbé kíló kíló tó fẹ́ fún mùsùlùmí débi pé à ń fún nǹkan lẹ́lẹ́dẹ̀ jẹ wọ́n ní ẹlẹ́dẹ̀ ń yàtọ̀ máa ó tètè tóbi ọlọ́mọdé kú eléyìí jẹ́ báwọn tọ́ ṣe ń da ibi tá à ń lọ ẹni kìí irú ẹni rọ́bà yìí o irú àwọn ẹni ayé jọ̀yìn ẹni tí ó yẹ kí wọ́n máa hun bí agbọ̀n yẹn kìí tún ṣe irú ètí àwọn Áfíríkà máa kún kọ́lọ̀kọ́lọ̀ kọ́lọ̀ ṣe tiwa ń yà tó ń pẹ́ ní kọ́lọ̀ irú ẹni tó kọ́lọ̀ yẹn dàbí máa fi hun agbọ̀n náà ni wọ́n hun náà. Ah, ah, Fátímà wa múlò rẹ̀ fa ahraqatha wa bẹ̀rẹ̀ sí ní jóná hatta idha sarat ramada ó jó títí ó fi dérú ó jó ẹni títí ẹni fi dérú ìgbà tó wá dérú tán alùpàkọ́tù bẹ̀lẹ́jọ́rì ọwọ́ amú eérú ẹni tó jó òun ọ̀lẹ́mọ́ ojú ibi dáná bí sọlọlọ àìsílà tó tètè pàṣẹm sákàdám lẹjẹ bá dó ibi tá à ń lọ gan ẹjẹ bá dó àná bí sọlọlọ àìsílà ń kọlọ sọ fún kókó ti bẹ òun náà àti má bi tó ti rí sọọsẹ ṣùgbọ́n gbà tí àdánwò kan bá ṣẹlẹ̀ ọlọ́run máa ń ti ọpọlọ yẹn. àfi ká ṣe nǹkan báyìí àfi ká ṣe nǹkan báyìí tó náà náà máa ń pè ní ìrírí àwa tó ti sojú wa nísìn kí làwọn ṣe ń jọ mi ta sí irú ṣẹlẹ̀ ń bá ṣẹlẹ̀ irú délé ìṣe àwa náà ṣe títí tó fi wá di pé ó ó tún ó tún ó wá fún ẹnì kejì kẹ bó ṣiṣẹ́ fẹ́ ní àkọ́kọ́ ó ṣiṣẹ́ ní ó ti sẹ́fẹ́ ní ẹ̀kẹrin gẹ́gẹ́ bó ti sẹ́fẹ́ ní àkókò àtẹ̀kẹjà àtẹ̀kẹta ní ọ̀bà ti ta kọ́lẹ̀ pété ẹ bá fẹ́ dá ẹ̀jẹ̀ o ẹni ní kẹ́ wá ẹ gé ẹ súnná títí tí ó fi dé irú tó bá dé irú kọ́ ẹ ẹ kù sójú egbò tó bá ti kù sójú egbò kọ́lá talọ́kọ́ áfíríkà náà pété ẹ bá sì ti kẹ́ bu ìpèkẹ́ dàlù. Africa, náà believe, lébi pé tẹ bá tún dé pẹ̀lú náà yóò ṣe kéde yóò dùn. tọ́ ẹ̀jẹ̀ bá dún lónìí tíyẹn bá ń ẹni tó bá ń jò tọ́ wá fi sójú ibi tó o ti ṣèṣe kíkó kẹ́jọ lè bá dá tó bá sojú ẹnikẹ́ni kí ni wọ́n pè wọ́n náà jù. ẹ dáhùn àtọlóògùn ló ó ń jó nǹkan ẹ jó nǹkan àbẹ ẹ jó nǹkan ní ẹ sọ̀rọ̀ àwọn àfọǹkọtàlì àtàwọn nákàlì àwọn náà sọ ebi náà Fatima kan jó nǹkan rọbì ọgbà ọgbà àti pé báwọn bá wá jórí ọká táwọn jórí ètò ewé àti òfòlé ọbọ. táwọn bá tún gbogbo ẹ̀ mọ́ra táwọn fi ń gbọ́n pẹ́rẹ́ lágbárí ṣé táwọn náà burú ni. a kò buyọ̀ bàjẹ́ nítorí pé Fátímà ò ṣe pé ọ tẹ́jẹ̀ dúró lọ ó sì ojú Anabiga lọfẹ tẹ́jẹ̀ tí ń jáde lára tó gbé wọn náà ṣe lọ àmì takò orúkọ ànábì sọlá àṣẹlá kọta pọ máa rẹ ẹ ti máa wo Ọlọ́run lè sọ pé kẹjẹ wọn dá dúró láìsí kankan sí fànàbì sọlá àṣẹlá ṣùgbọ́n Ọlọ́run fi hàn yín pé bó ń ṣe dá yín ẹ máa lo àwọn àṣìbá kí mùsàbàbà kó lè bàa tẹ ẹ máa lo àwọn nǹkan tó jẹ sábàbí kí n tí sábàbí máa bí ó lè bàa tẹlẹ ẹ lo ọ̀bẹ fún ẹran láti gé kẹrun lè bàjẹ́ gígé ẹ lo ìsáná fún gi láti sáná sí igi ó lè bá a máa jóná ẹ lo iná fún oúnjẹ láti fi ṣe jiná kóúnjẹ ó lè bá jiná ẹ wọ mọ́tò lọ ibi tẹ́ ń lọ kẹ́ lè bá a rọrùn àmọ́ pé àwọn ọlọ́run mo ṣe dídú ìjẹ bára mi mọ́ta ń ṣera rẹ̀ tó o lo sábàbí bí káàárẹ̀ ọmọ ìsìnyẹn ó sì jẹ́ pé òun ti ń kú lọ ó wá sọ pé ọlọ́run jẹ́ ń dìde lórí ara yìí láì lo tábìlẹ̀tì ẹ̀yọ̀ kan lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n sábàbí ló ti wá fi lélẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam làwọn là nẹ́ẹ̀tì. òun náà ń lo sábàbí bó o wá ní ìwọ́jọ́ jẹ́ ọ wọ́n sọ wá torí di eléyìí wọ́n bá nàbì sọ̀rọ̀ bá àbísọ́là ẹni tí tó ti dérú wọ́n kù sí ojú ibi tó ti ṣèṣe ẹ̀jẹ̀ bá Eru ẹni tà ń sọ kìí ṣe gbogbo ẹni o ẹni tó ṣe pé bíi ìmọ̀ ọ̀pẹ iná máa fi ṣe tó jẹ́ pé ó sì ti gbẹ èyí tó ti gbẹ wọ́n lò ló lè ti sẹ́yìn wọ́n ní orí pa eérú ẹni tó ti gbẹ bẹ́ẹ̀ níbi àti tẹ́jẹ̀ dúró ó ní agbára púpọ̀ wọ́n ní torí pọ́lọ́ wọn bá fi agbára kan sí kí máa mú kí nǹkan gbẹ ọlọ́run fagbára títí fi máa mú kí nǹkan gbẹ. kìí sì ṣe nǹkan tó ṣe é pé kí máa lómi nínú sábà pa súnsúnsúnsún kómi ó tó gbẹ lára rẹ̀ èyí tó bá ti gbẹ nínú irú ẹni báwọn èyí lómi nínú torí ẹ̀ wọ́n ní kọ́dà gan tẹ́ ẹ bá fi omi xal tẹ́ ẹ bá fi kún eérú ẹni tẹ́ ẹ jó tẹ́ ẹ sọyàn tẹ́ ẹ bá lò tẹ́ fi símú ẹni tá mòrùn sẹ́mú ẹ̀ ẹ̀ka náà lẹ́rìí tí ẹ̀jẹ̀ yẹn dúró. omi khal onáà lomi kan eléyìí tó jẹ́ pé wọ́n á ti máa ṣe sínú gòláyè. jẹ́ pé wọ́n máa ń lò láti mú kóńdé owó ẹni tó ń di òwú jẹ́jẹ́ kókó tí wọ́n máa ń lò khal níṣẹ́ oúnjẹ òwú ọ̀jẹ̀ ebi ṣe ń pọ̀ oúnjẹ òwú ọ̀jẹ̀ ó ti jẹun ti pẹ́ tó bá rọra mú kálù díẹ̀ lọ́ra kàn sí oúnjẹ ń bí ìgbà téèyàn fún ayọ̀ sí oúnjẹ à onímọ̀gbà tó máa kó jẹ. débi pé ìwádìí tún fi hàn báwọn adìẹ tá à ń sìn. pàápàá jùlọ adìẹ lé àwọn ọmọ wọn kó àwọn òròmọdìẹ yẹn fẹsẹ pa táǹbà ń bá wọn fi omi xọlì yẹn táǹfi sáré èrí táǹfún wa. táǹfi sáré omi táǹfún wa ọ̀dájú pé báwọn adìẹ ń sì máa ṣe dáadáa yọ yàtọ̀ gédégédé sí tó bá lọ jẹ́ pàfírù rẹ̀ sómi wọn eléyìí ni wọ́n pè ní omi xali láti dúpẹ́ fọlọ́ láyè sí kálukú ti ma omi tí wọ́n pè lómi xali tura àwọn tó ń ta habatu sọ̀dá tó ń ta zaytu zaytun tó bá sọ fún ọkọ fẹ́ ra omi xali ó rí lọ́dọ̀ tọ́ eléyìí jẹ́ báwọn. ó túmọ̀ sí pé láti ṣoògùn ẹ̀jẹ̀ tí ń bá ń jáde lára ẹni tó ṣèṣe tá a sì fẹ́ tẹ̀lé nǹkan tí ọjọ́ ìlànà sallallahu láti mú dúró wa ká ká lo irú ẹni yẹn. káfi lé ojú egbò yẹn tó a lè lè ṣe jẹ tibun nabawi tó ló ṣe jẹ ojú ọ̀nà tọ́jú tà nàbì sallallahu alaihi wasallam ó jẹ́ bẹ́ẹ̀ nítorí pé eléyìí á sọ pé sunnatun taqririyya sunnatun taqririyya sunna ni látàrí pé ànábì kan ló ṣe ṣùgbọ́n wọ́n ṣe ànábì gan ni wọ́n lò fún ànábì ó sì kọ̀ fún ọ ó ti di sunnatun takaririya eléyìí ẹ̀kọ́ ńlá kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé anábì sallallahu alaihi wa sallam ó ga lára ó fún àwọn èèyàn láǹfààní ká gbìyànjú anábì yìí sẹni tó pé lójú ayé rẹ̀ tẹnìkan bá fẹ́ sọ̀rọ̀ kò ní jọ sọ̀rọ̀ tẹnìkan bá fẹ́ ronú kò ní jọ ronú ẹnìkan ò lè dá nǹkan kan ṣe àfikún ọdọdọ rẹ̀ kò rí bẹ́ẹ̀ òun gangan ló ṣèṣì ó ní wọ́n sì fẹ́ tọ́jú wọn ò sì gba àmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ tá a fẹ́ lo nǹkan báyìí fún ọ tó ọgbà àbọ̀ ọgbà lópin ìgbà tó ti pé níta fẹ́ lò kọ́tákútọ́ lọ. Ànábì sallallahu alaihi wasallam fún aláǹfààní kan tọ́jú eléyìí jẹba lẹ́yìn rẹ̀ wọn ni fọfúlọn fi hadihi fi làcìláàjì bishurbi làcásẹ́lì wàlxijámẹ́tì wàlkẹ́yì. kí ni ìlànà tánàbí sallallahu alaihi wasallam tó fi mà wá nípa bá a tètè máa tọ́jú àárẹ̀ pẹ̀lú mímu oyin bá a tètè máa tọ́jú àárẹ̀ pẹ̀lú dídégò. bá a sì ṣe máa tọ́jú àárẹ̀ pẹ̀lú fífìrín gbóná mọ́ra. so ó wá nínú hadith eléyìí tí imaamu bukhari rahmatulahi alayhi tó gbé jáde látọ̀dọ̀ sa'id ibn jubair onágbà látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. pípa nàbì sọ pé ẹ̀ṣẹ̀fẹ́ òfin tẹ̀lé délù ara nǹkan mẹ́ta ni ìwòsàn wà ara nǹkan mẹ́ta ni ìwòsàn wà. alákọ̀ọ́kọ́ ṣòro bẹ́tẹ̀ àṣẹlẹ̀ mímu oyin ń bẹ nínú ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta bí tá a ti rí àlàáfíà eléyìí túmọ̀ sí pé oyin ọ̀yẹ́ kọ́ wọ́n wá lé ká sì máa lò sí àwọn àárẹ̀ tó yíjú oògùn fúnru rẹ̀ ká máa lò fáwọn àárẹ̀ tí oyin jẹ́ oògùn fúnru rẹ̀. ẹlẹ́kejì ṣòrùkọ́tì mẹ̀jẹ̀mì abẹ abẹ tó ṣe é pé wọ́n máa lò. tí ma máa fi dẹ́kun òfun yàn ìwòsàn nitori nítorí kí ara wa yẹn tí ọba ṣẹ́kù lára wa nínú oúnjẹ tá ń jẹ ló máa ń ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó bá di oxygen oúnjẹ tó di oxygen ló máa ń dẹ̀jẹ̀ lára wa ẹ̀jẹ̀ wa yẹn omi ẹ̀jẹ̀ àárẹ̀ ni o omi ẹ̀jẹ̀ dọ̀tí ni yóò sì máa péjọ sára bẹ́jẹ̀ yẹn bá ti ń péjọ sára sí ti ń pọ̀ sí bẹ́ẹ̀ láàrin ọmọ pọ̀ láàrin yẹn àmọ́ tó bá bọ dégò tó ń fa gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ti dọ̀tí ń jáde kúrò lára rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wàá rí kó gbádùn gidigidi tọ́mọ́bọ̀ dẹ́kun ní ìsìn wọn náà rí adúrú ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ̀ majority àwọn ẹ̀jẹ̀ tó ti jáde yìí ẹ̀jẹ̀ tó ti dọ̀tí ó rí sí ẹ̀jẹ̀ mi ó dúdú gidigidi tí ara rẹ̀ náà ló lè jáde wàá rí sí àlàáfíà tó ọ lẹ́yìn ìgbà tán bá bọ̀ ṣe dídégò yìí lábẹ́ dídínkù náà ní kíní kẹta ń pè ní alfọ́st ohun ètò ṣe alhijama alfọ́st ní pé irú olóòlà yẹn òun náà ni ó tún wá ẹ̀ńtọ́ bá máa ń pa ara ẹni gbèsè tó gbéra rẹ lọ́fẹ́ tó sí ọ létí o ẹ̀ńtọ́ bá máa ń pa ara wọ́n wá wo lápèjúwe gẹ́gẹ́ báwọn sísù ṣe máa tún kéèyàn ó di ọmọ àkọ́ ọwọ́ kí sàn rí ó lè bá aràn bàǹbàǹ wọ́n lè bá kábẹ́rẹ́ bọ ibi tá a ti fẹ́ mẹ́jẹ̀fá tó bẹ́ẹ̀ náà làwọn ẹni tẹ̀sẹ̀ fọ́ọ̀k fọ́ọ̀kù ní í ṣe pẹ̀lú kálá ìsàtẹ́jẹ̀ ńgbanú ẹ̀ ìsàtẹ́jẹ̀ ńgbanú rẹ̀ yẹn wọ́n á mú abẹ onígbàjámọ̀ wá wọ́n máa là wọ́n máa là wọ́n máa là ó lè tí wọ́n là kéṣe gbogbo ẹ̀ tó bá ti ní kó ti ọwọ́ bá kan yóò tó kó àwọn ti ní experience tó pọ̀ ń parẹ̀ wọ́n rí ibi tí àwọn ẹ̀jẹ̀ tí ń yọ àlàáfíà rẹ lẹ́nu ibi táwọn ń gbà yàtọ̀ sómi tòtò má ti wá mu wọn afabẹsẹlẹ wọn ní bí wọn ti fẹ́ wọn ti fẹ́ fi tọ gbogbo ẹ̀jẹ̀ tó dọ̀tí ti ń bẹ nínú sàn lágbọn bẹ ó rè tí ọmọ jáde fúnra rẹ̀ tí ọmọ jáde fúnra rẹ̀ tòtò má bọ tí wọn bá bọ sílé yẹn ó lè jẹ́ kó rí ò ti tẹ dáadáa tẹ́lẹ̀ tí wọn bá bọ sílé bá rí torí ó lè jẹ́ pé àwọn àárẹ̀ burúkú kan gọ síbẹ̀ nínú àgọ́ ara rẹ̀ sábà ti bọ́ sí lẹ́bàá rí i pé oṣù gbádùn lágbọ̀n tẹ̀. tòṣùgbọ́n kìí ṣe tí gbogbo èèyàn kàn lè kù gírì tí wọ́n mọ̀ wá ka bẹ̀bọ̀ yẹn lọ́wọ́ wọn àti ti kàn fẹ́ kàn nítorí pé tó o bá sọ́ra tí wọ́n náà lọ gbéra rẹ̀ kalẹ̀ fẹ́ni tó fẹ́ fi ọ́ ṣe experiment tẹ́ bá bọ̀ ẹ̀ńtọ́ bá mọ̀ kọ́dà nínú àwọn ẹni tí ń ṣe onígbàjámọ̀ yẹn gan tó bá tó mẹ́ta tán tó mẹ́rin wọ́n lè sọ pé ẹni báyìí lọ pàápàá ti tán tí wọ́n sọ ẹni báyìí lọ máa ṣe àwọn máa ṣe torí gbogbo yẹn wọ́n máa bẹ̀rù kọ́ máa lọ sí ọ létí kọ́ máa kí yẹn máa lọ gbà tẹ́lẹ̀ ìjẹba àwọn. anábì sọ̀rọ̀ lọ́wọ́ àti làwọn pe lẹ́yìn lẹ́lẹ́kẹ̀ ẹlẹ́kẹta wọn náà ni wọ́n kẹ́ yẹtí bẹ́ẹ̀ náà wọ́n kẹ́ yẹtí náà rè wọ́n fi iná wọ́n fi máyà kì í ṣe iná gángan irin irin wọ́n á ti kírin yẹn bọ́ná bí ká ti ní àwọn àpólà ńláńlá ká ti dáná sí kó ti rẹ dòdò kó ti kẹ kó ti rẹ dòdò àwọn irin tó wá wà nù rẹ wọn ò tún máa rí pé yẹs àwọn irin yìí wọ́n pọ́n èyí ti gbé wá wọ́n fẹ́ẹ́ ṣe dé eh, five degree ten degree gbẹgbẹgbẹgbẹnu ẹ wá mi. tó wọn kà lẹ́mọ̀ ah ọlọ́mọ ẹ̀jẹ̀ eléyìí ò tó nǹkan ti sẹ́pẹ́ yẹ ẹ̀sùn wọn náà ti di pé ó ti ṣe pupapupa wọn kà mú wọn kà wọn lẹ́mọ̀ bá ní sẹ́kì wọn ara rẹ mú oorun jáde bí ìgbà tó ń sun ọ ẹ ìyẹn mọ àwọn pé ah, àtà ìyàtọ̀ fẹ́ràn wa sára rí ó wù pé ó lè ṣe ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin kó tó di kójú egbò yẹn sùn. ṣùgbọ́n àwọn ẹni tó tún lẹ́ experience nípa gbogbo nǹkan experience àwọn tó lẹ́ experience nípa rẹ̀ wọ́n á sọ fún ẹ pé nísìnyí sápé agbábì kan ní dùn tó ó ní bí wọ́n ti fọwọ́ tẹ gbogbo àwọn àyíká abẹ́ wọn tó wọ́n fi gẹ́ẹ̀tì ìsàn tó ní pọ́blẹ́mù gàgà tọ́ba ti tẹ́ báyìí ó ké yàtọ̀ ni ṣe ṣe ọkàn tán ibi ìsàn yìí wọ́n sàmì sísan tọ́ba ti lè jọ kí nínú náà yóò máa ṣe wáàbí fún ọ. ṣe gbọ́ ọmọ ìyá mi ọlọ́run ló ní ìwòsàn ọlọ́run là á fẹ́ à mùsùlùmí mùsùlùmí ìfẹ́ lómi ọlọ́run bí láàrin lójú ọmọ ẹgbẹ́ máṣá ọgbà máṣá ọgbà ọkùnrin ni ọ ọkùnrin ni ọ lọkọ yọ kí ni táwọn àbá ọkùnrin yóò ló yẹ ló ti débi tá à ń fẹ́ tó bí wọn ti máa ń ṣe nù a ìyẹn lè bá bẹ kọkọkọ dùbú lẹbẹ torí iná kìí ṣeré ìrìn tó ti téèyàn bá mọ ẹsẹ̀ àpá ìyẹn ṣe téèyàn lé lọkàn rà lọ kìíní bọ̀ ń kùn ẹnkú lẹ bá dé bẹ́ẹ̀ tó ń torí ẹ ẹni tó lẹsẹ rẹ tó bá ṣe fún ẹ tán anábìínú lẹlẹkẹta wà á na ẹnìhà ọmọdé ànilkẹkẹ mi fẹ́ fún àlùmọ iná yẹn irin gbóná anábìínú alimami maziri rahmatulahi alayhi. nínú àwọn olùmọ̀ ńlá gidigidi ni nínú màlìkìyà ó ní mà gán ó ní tuma mi ìfẹ́ fálùmọ̀ onífàànà ti sọ̀rọ̀ náà àìsàn náà ọ̀fẹ́ kọjá ti sèyàn irin gbóná mara náà ẹ kọ́kọ́ lo gbogbo àwọn míìsì míì nítorí pé náà àti náà sọ̀rọ̀ náà ó fi hàn wá a lò nínú kéésù là kọ́kọ́ ìyẹn ni pé ìgbà tá a bá rọ́nà àbáyọ nu gbogbo ògùn mi ìta lò ni wọ́n á ó sọ fún ọkùnrin ni o so wọ́n á máa sọ fún ọ pé sábà ti di pé ìyẹn pẹ̀ wọ́n sọ fún ọ sọ́ra fáwọn oúnjẹ báyìí ó need experience kéésì nàìjíríà wọ́n sì fi orin ju ọ mo rò pé yé wa because I don't think the experience is there ẹ̀ wọ́n sọ̀rọ̀ àlọ́ wì ìyọba di pé wọ́n ń gbé ọkọ síbítù kò sì ní ṣe sọ wípé bó wà ní ẹgbẹ́ yín tí wàá wì báyìí pé à ń kéyìí ni kí ni ń kéyìí ọ̀rọ̀ pé yé tọ́ba sọ tọ́ba ẹnìkan ló fi máa mi ẹ lọ fọlọ́pàá gbé wọn ò ní mọ̀ kọ́ ló gbéra rẹ lọ fún wọn tọ́jú rẹ. so àwọn èèyàn ò lẹ́sìrẹ́ǹsì ń parí ó ní ìdìkan tó lọ kọ́ ń parí tọ́ba ti tán wọ́n á fún níwèé kan wípé gbogbo oríṣi oúnjẹ tó wà ní ìkọ́sọ́ra fún láàrin iye ọjọ́ tí ń bọ̀ yìí àwọn ọjọ́ yẹn máa pọ̀ ẹ lè pe fifty days tí òun bá ń fẹ́ kíkín ní ọ̀sán bí ẹyin bí ọ̀gẹ̀dẹ̀ bí milk bí iyọ̀ tó bá ti pọ̀ wọn ni kò ṣọ́ra fún because gbogbo àwọn nǹkan tó bá ń jẹ yóò ṣe sábà bíi kí n tó sí ọyàn ibi tá a ti fi iná ju ọrùn kọ́má tètè tán ó léwu. wọ́n sọ fún ọ pé tó bá níyàwó àbọ̀ bá lọ́kọ ẹ rọra gáfárà fúnra yín torí kí nǹkan yẹn ó lè bá a tán. tó torí ànábì sallallahu alaihi wasallam ni mí fẹ́ fáwọn àlùmọ̀ mi àwọn olùmọ̀ẹ̀sìn islam wọn ni kìí ṣe kíkọ̀ fẹ́ rárá rárá rárá. kúrò ló sọ pé nǹkan láàmú àti tọ́jú àárẹ̀ wà ṣùgbọ́n nǹkan tí anábì sallallahu alaihi wasallam ń sọ ń bẹ̀yẹn ni pé ẹjọ́ jẹ́ pé òǹkọ́lá lákọ̀ọ́kọ́ ẹjọ́ ẹjọ́ fún òní oṣù kìíní ni ọgbẹ́yìn pátá korongodo wọn ni dáná bí sallallahu alaihi wasallam ń sọ. tó ṣùgbọ́n ká mú oyin kọ́dá ká lóyin lé especially gbogbo àárẹ̀ tó bá ní í pẹ̀lú kùn. oyin lọ yẹ ká máa lò fún so tabati fi kọ́ra yóò dà bóyá kí gbogbo tó ń bùkátà ṣúgà oyin là á máa lò láì jẹ́ pé àwa ti ń fura pé nǹkan báyìí pàtó ń dà wá láàmú oyin tá à ń lò tá à ń lò tá à ọmọ bá a fi ti a fi ti yìí ṣe àwọn àdàmàdì oyin tó ń fi ṣúgà ṣe Nàìjíríà level ògidì oyin bọ̀tí ìyàlẹ́nu kò sóyin kan tó ń polówó létí títì ni àbí fi sáńsì kà á ni tóníkàlùkù ò ní sọ pé òun kọ́ ni ògidì oyin kálukú ó sì tún kọ́kọ́ bọ́ǹbù tẹlómìn ti kékeré ní ọwọ́ gbogbo ìgbàrọ̀ kùtù lélẹ́yìn bàbá sùn pé tiẹ̀ náà délé lọ́jọ́ pé ṣúgà tó kì ló mu kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa. tọ́ oyin ọ̀pàtàkì ẹ rí i pé ṣúgà ṣúgà ṣúgà ṣúgà ó ń dá méjì àlàáfíà ó ń bá àwọn èèyàn débì kan ẹlòmíín sì máa ń ṣèṣe olùkó pẹ̀lú ṣúgà níṣìṣẹ́ tẹ bá gbé tẹ bá kó tíì sínú kọ́ọ̀pù kọ́ọ̀pù tó ṣe pé kò tí ì ju mútù kan lọ irú mútù tá a máa fi ṣe zakati fífìrì ó lè fi ṣúgà márùn kí ni pè fún ní pè fún wàhálà yàtọ̀ sí pé di ìrẹ́ ọ̀yọ́ àrùn ṣúgà lè dọ̀ ọ́ láàmú torí pé òróǹro ti ń ṣiṣẹ́ lára wa ti ń dín agbára ṣúgà kù lára wa à ń bùkátà ṣúgà yẹn àmọ́ kìí ṣe ká máa lò ó síra wa létí yóò di pé insulin yẹn ò lágbára láti control ṣúgà tó pọ̀ lára má ma di pé àrùn ṣúgà mọ́ tó ń ti pé kìí sara ṣúgà nìkan ni ṣúgà rẹ eléyìí ti wá gbogbo àwọn oúnjẹ tá à ń jẹ náà bíi starch gàgà ọkàn máa jẹ sún gbogbo gbà ẹ àbí ráìsì gbogbo gbà tó gbogbo eléyìí náà ó lè fàfàkùfà fún yàn tó kéèyàn máa dín à ṣúgà à ṣúgà yẹn kù tó ẹlòmíì àwọn yẹn dọbẹ̀ sí ráìsì ṣúgà wọn dà bẹ́ẹ̀ ni àwọn lárúbá kan máa ṣe bí àwọn Sudan máa bu ráìsì fún yàn báyìí ọmọ lọ báwo ṣúgà ni lù ìdí wọn lọ sí ṣúgà bá ti pọ̀ jù eyín máa dógùn tẹ́lẹ̀ déyín dúdú dúdú dúdú ẹ mọ̀ pé kìí ṣe ṣúgà ní déyín ó dúdú lọ́dọ̀ sí wáńbì láfíríkà bíi gbó bíi sìgá abẹ́ẹ̀ gẹ̀ẹ́sì ẹ̀sìn tí ò gbogbooro àwọn tí mo pa ná ẹ̀ tó gbogbooro àwọn eléyẹn ó máa ń jẹ́ kéyìn tí wọ́n dúdú àmọ́ nínú àwọn alẹ́ lárúbáwá nìyẹn ṣúgà lónìí wọ́n sọ pé ní Singapore wọ́n gbófin tuntun jáde ń bẹ̀ lónìí. ikú gbogbo ohun tí wọ́n bá ṣe nílò yẹn tó ní í ṣe pẹ̀lú mímu àbí jíjẹ wọn àtún gbọ́dọ̀ fi ṣúgà sí wa. gbogbo tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ kọ ingredient náà fi ṣe wọ́n gbọ́dọ̀ kọ sí la. wọ́n ti kọ́ àrùn ṣúgà yẹn. tí máa dà àwọn èèyàn láàmú yẹn diabetes wọ́n rí i pé réètì tí fi mú àwọn èèyàn ti háì ní gbogbo ilé ayé àwọn ni wọ́n sì ní highest rate àwọn ẹni tí diabetes mọ̀ nígbà tí nǹkan bá bàjẹ́ lọ́yẹ ká mọ̀ á declare state of emergency bí iná nepa nàìjíríà àbí kó tó di bàjẹ́ tán ni torí wọn. eléyìí túmọ̀ sí wípé ká sọ́ra fún ṣúgà ẹni ká máa kóyin ká máa fi pààrọ̀ rẹ̀ ká máa fi pààrọ̀ rẹ̀ oyin ọlọ́mọ fi ṣe ìwòsàn fún gbogbo àwọn àrùn tó bá ní ṣe pẹ̀lú inú bóyá gbẹ̀ní dáhìn láàmú oyin ọlọ́run ló ti dá dúró bóyá gbẹ̀lẹ́yìn ò rí oyin ọlọ́run ti lè jẹ́ kí gbẹ̀ ọ́ bóyá nínú yàn inú ní lọ yàn ọlọ́run lè bóyin ó lè ti sògùn rẹ̀ fún yàn tó oyin pàtàkì púpọ̀ kò sì súnmọ́ kọjá kó gidi oyin ó lè jẹ́ kí jẹ̀díjẹ̀dí ó mú yàn kò súnmọ́ kò sì súnmọ́ kọjá kó gidi oyin àwọn kòkòrò àwọn ìran ọmọ kùn kò súnmọ́ ṣé ìrà bá ti ń kún tí gbogbo àwọn kòkòrò ṣúgà tẹ bá ti sùúrù ó súnmọ́ ó jẹ bá ṣúgà lélẹ̀ torí ẹ eléyìí jẹ bá wọn. alhijama ọyẹ káfí pàápàá jùlọ láwọn àkókò pàtó tí súnà tó fi hàn pọ̀ yẹ kéèyàn máa ṣe kéèyàn máa ṣe hijama lẹ́ẹ̀kan láàrin ọjà òní mọ̀ kọ́ gbádùn òní mọ̀ pé àwọn nǹkan bẹ nínú rẹ tó yẹ kó ti dìjọ tigidigidi tó ń fẹ́ láti jáde tí o sì lè jáde gbàgbọ́ mi àfẹ́fẹ́jà rẹ̀ kó o débò láti dúpẹ́ fọlọ́ aláwọn gbàdámà tó yẹ kí wọ́n máa ṣe àwọn kan bùkátà ẹni tó pàkíyèsí wọn ni. kọ́mọ àjẹ́ pé látàrí adégò àdégò àrùn burúkú tí máa ràn àmọ́ tí ò lè ara rẹ̀ ràn àwọn tó ń pè àfọwọ́fọ ọmọ èèyàn lè jọ ràn kọ́mọ àdìgbò ọmọ àràn tó rẹ́lòmíì nísìnyí báyìí àrùn wọn rẹ̀ wọn ò tí ì rí tí ó tètè sálámà sí sàárè ń bẹ wọ́n wọ́n wọ́n ṣe gbogbo ìtọ́jú tó yẹ kí wọ́n ṣe fún àwọn nǹkan tó ń lò láti dégò fún eléyìí tó ná ọ̀mà wọ́n kàn lọ tà á fún ọlọ́fẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ náà ṣe máa gbégbé gbogbo sàmì kọ́ lọ́n sàmì wọn. a ti mọ̀ pé hijama náà ti lọ síwájú gidigidi ní nínú lílọ síwájú tí hijama lọ síwájú àwọn machine tó fi ń ṣe ó ti wà easy available for anybody to buy owó pọ́kú ni àwọn kéyíkéyíkéyíkéyíkéyíké tí wọ́n máa fi pọ̀ ẹ̀jẹ̀ jáde ó kún bẹ̀ size by size ẹ̀kọ́ tó ń bẹ nínú àwọn páálí rẹ̀ lóríṣiríṣi nípa bó ṣe máa lò àti ìgbà wo gan lọ́dà àti pípa ọmọ ẹ̀ṣẹ̀ ìjàmà yẹn. kódà ó tún ti dìvẹ́lọ́pù débi pé àti fi àti sí ojú ibi jẹ́jẹ́ ọgbà jáde lára rẹ̀ nǹkan kò tún bùkátà pé gan bíbí kún fa bẹ kún fi bù ọ lójú kún fi bù ọ lára wọ́n ti ti àwọn kinní kan bí àwọn abẹ́rẹ́ kínkìnkín báyìí tó bá kàn ti fi tọ́ ara rẹ̀ kọ́ńkọ́ńkọ́ńkọ́ńkọ́ńkọ́ńkọ́ àbá tó bá fi kíní kéèyàn sí i bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀jẹ̀ yẹn máa pọ̀ jáde tó nǹkan ti lọ síwájú tó bá tún parí wàá tún fi àwọn àwọn kíní tí máa ń pa jáàmù lóríṣiríṣiríṣi wàá fi fọ kíní yẹn kó dìgbà míì tó bá tún fẹ́ lò tẹ́lẹ̀ túmọ̀ sí pé gbogbo aná lè nílé tó kò túmọ̀ sí pé bá wọn fi ń dínà oúnjẹ fún wọn tó fi ń jẹun o àmọ́ àwọn èèyàn náà lè nílé tẹ́lẹ̀ jẹ́ ti al-hijama tó ẹ tún rí nínú àwọn ìwé yẹn pé wọ́n tún fi yá sí àwọn àyẹ̀wò àtàyẹ̀wò àtàyẹ̀wò àtàyẹ̀wò ni wọ́n máa fi wọ́n ti máa ń báyàn fa àwọn ẹ̀jẹ̀ tó ń dọ̀tí kúrò lára ìgbà míì gan wọn á tún fi hàn wípé irú àárẹ̀ wo gan ní dọ̀la tó bá kórí fọ́ ni ibi báyìí àti ibi báyìí àti ibi báyìí ẹni kò fi sí tó bá ṣe pé ara rẹ̀ ń paralyze ni àbí stroke ibi báyìí àti ibi báyìí nínú oríkèé tí òṣìṣẹ́ ẹni kò fi sí ìgbà míì ó lè jẹ́ pé wọ́n ṣàti ọ so ìjà àmàgàn ọlọ́run tó máa fi bàjẹ́ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibòmíì ń bẹ nínú àwọn oríkèé tó yẹ pé ibẹ̀ ni nǹkan ti ń sọ àbí bẹ́ẹ̀ lọ yẹ kí wọ́n fi dídé kò sí fún ọ àmọ́ tó ṣe pé àyè kanijọ́ lẹ́tọ̀ọ́ sí kẹlòmíì ò lè débẹ̀ tí ì sọkọ àbíyàwó bí wọ́n sọ pé ibi ìbàdí rẹ ni wọ́n fi gò tọ́lọ̀ bá bàbá ń gbàjá mà pé ó ti sókòtò yìí irú eléyìí rẹ ni yọbọ bí ìyàwó rẹ náà ni náà kọ máa ṣe èsì gbogbo nǹkan náà nìyẹn lọ máa báyìí bí káfí bọ́tìnì já lára ẹ̀wù wa níṣẹ́ ni irú nǹkan eléyìí túmọ̀ sí pé kìí ṣe gbogbo nǹkan náà lèèyàn ó máa pé torí pé mo ti lówó mo ti lówó wọn á máa bọ̀ sí eléyìí jẹ́ ti alhijama alkayi àti sàlàyé ti so àwọn eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn kan tí yẹn máa fi ṣe ìtọ́jú aláàrẹ̀ ẹ̀rí pé báyìí ti ń lajú sí láyé bẹ́ẹ̀ lè tó tọ́jú ara wa ń le sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbésí ayé rọrùn ju ti sìn lọ bánàbí ti sọ yìí náà ni àwọn tó sì gbọ́ wọn ti gbàgbọ́ pé nǹkan mẹ́ta láti máa ṣètọ́jú àrẹwà òun náà ni kámọyìn kádégò láti fi rin gbóná mábẹ ẹ wá wo adúrú ọdún tó ti lọ lẹ́yìn ọ̀rọ̀ yìí more than one thousand four hundred years ago àwọn yẹn sì ń gbá làbíà fún òyìnbó tó gbé irú ọ̀nà tiẹ̀ dé màtó ọ̀nà dé gbogbo èèyàn pátá korongodo èyí tẹ́sí màtẹ́lẹ̀ wọn dànù débi lónìí ẹni tí máa ń lo gbogbo irú àwọn nǹkan táwọn ń ṣàlàyé rẹ̀ látijọ́ yìí yẹ̀yẹ́ làwọn èèyàn máa fi rú wọn ẹ̀rín wọn máa fi rìn gé à kí ni local medication ni wọ́n máa lò ó dàbí kí ni wọ́n máa ọkọ ọmọ wa la oyin nílé yín ni wọn á níbò nínú ọrùn rẹ onídínkù bàbá rẹ ọjọ́ gbọ́ títù lọ èmi ò rí tóyin tó o ẹ rí sí lánàá mi sọ pé lánàá o títí mo sọ ni pé lọ ṣe eléyìí májèlé lò gbọ́dọ̀gbọ́ yé wa ibi tá a ti rí i pé gbogbo ń tí a gbà wá ṣáájú kóyìnbó tó máa wá ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé gbogbo ẹ̀ ládàá wọ́n ti wá localize gbogbo eléyìí bẹ́ẹ̀ni kan bá tún kún di rẹ̀ wọ́n máa sọ pé local local person ni wọ́n fẹ́ jẹ́ o ìwọ ni káwọn á sọ pé kíní kan òyìnbá o àbí ìjàmà àbí kí náà ń pè é tó bá tún túbọ̀ wọn lè máa fi ọtí yẹ̀yẹ́ àbọ̀ oníjà máa ní. tí nǹkan bá ti rán òun náà mú àbá lọ lọ sí pétù títí tí wọn ò rí sí ẹnìkan á dá mọ̀ràn pé ìjà àbá kódà bá bá hundred thousand ó ti tán láti tán. wọ́n wá ṣe fún un lágbárí rẹ̀ bá fúyẹ́ inú rẹ̀ bá dùn irú eléyìí ń bẹ́lẹ̀ sọ fún atẹ́lẹ̀ àà bá a sọ náà ẹgbẹ́ gbé wa lẹ́nu sọ́ọ̀nù. tó torí ẹ̀ lọ́dọ̀ àwa yorùbá náà wọn nǹkan púpọ̀ náà wà tí yorùbá náà mà tí wọn fi ń tọ́jú aláàrẹ̀ tí ó sì ní í ṣe pẹ̀lẹ́bọ̀ gbogbo ẹ̀ náà ni ọmọ yorùbá náà ti dàgbò torí pé pàápàá gan nínú àwọn ẹ̀yà tó yìnbó rí mú jù yorùbá wà mẹ́ yorùbá máa ka tó yìnbó bá wí wọ́n máa kà á fún báyìí torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé bíyàwó náà lẹ bá fẹ́ ẹ lè má ti lẹ́sùn rẹ̀ sí tí ìjọba sí àbó sọmọ sẹ́yìn wá sọ pé à kíní yẹn kọ́mọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí irú kíní yẹn ẹ wá ewé ìfirin kẹ gbó tẹ bá ti mú báyìí pẹ̀lú òkú ọlọ nǹkan yẹn ó kó mẹ́gbẹ́ èèwọ̀ ìfirin à èmi ò lè lójú ní o ń lọ sí tu ní o pé àwọn mọ̀lẹ́kà ń bẹ̀ ń bẹ̀ bá àmàlẹ́kà bẹ lọ́sítẹ́tù tó torí di eléyìí ṣé mo ti sọ fún yín pa bàbá kàdé òrí gbẹ́yà fáwọn alẹ́lá bàbá bàbá wọn ní òrí gbẹ́yà láti bí ọ̀sẹ̀ mélòó àti àlàáfíà nípa àwọn tọ́lẹ̀tọ̀ ń yàgbẹ́ tó bàbá yẹn ti pẹ́ tó ti rí gbẹ́yà bá àwọn à ń lọ síbítù nílẹ̀ yìí náà nípa gba ọsibítù ńláńlá tó wà lẹ́yìn wọ́n wá conclude pé there is no solution àfi kó operate bàbá yìí operation fún gbẹ̀yìn à bàbá bá gba sáà mú pé tó bàbá jẹ́ corporation náà pọ̀ ya wa wọ́n á lọ hospital kan náà hospital yẹn wọ́n á ní visiting doctor kan wà wọ́n má ti sọpírẹ́sìn fún títí tí ó fi dé àmọ́ owó ńlá lẹ́ẹ̀fì ẹni owó ńlá àti àlàáfíà ńlá owó lọ́pàtàkì àlàáfíà ńlá lọ́pàtàkì tó bàbá yìí bá sanwó ńlá tí wọ́n wí ó lè rà àlàáfíà ńlá lọ́ba lọ rí ẹni tá a wí ló ń bá ní operation báwo ọlọ́mọdé àárí operation ṣé ẹ̀ mọ ewédú wọn làwọn mọ ewédú ẹ̀jẹ̀ wọn ọba yín ṣe kó nírú pọ́pọ́ wọn má fi yọ̀ sí ẹ má gbọ́n mu ẹ má gbọ́n mu bí omi ẹ má gbọ́n mu ẹ má gbọ́n mu ẹ má gbọ́n mu ọ̀sibítù lánàá ẹ máa gbọ́ mu ẹ bá ó ní kí n máa gbọ́ mu ọ̀nà ẹ fẹ́ ẹ máa gbọ́ mu àbá nígbà tí ilé ọjọ́ àwọn èso bàbá yìí àgbẹ̀ náà wò yàgbẹ́ yàgbẹ́ gbogbo àwọn wíìsì láti jọ ọ̀sẹ̀ mélòó gbogbo ẹnu tuntun onáni alhamdulillah wọn kà kọ bẹbẹ ni ẹlẹni gbogbo òfin nú kò ní ṣiṣẹ́ má déédéé àbí òye wa lọ́wọ́ àti pépé òdúró má títí máa ṣẹlẹ̀ náà nù nígbà máa ti ọpírẹ́tì ẹ níbi ìfúnlá ìgbà ẹ máa gbà jáde lọ́wọ́ àti pé wọn ò gan dáadáa wọn ò rán dáadáa ìgbà bàá máa kándì rẹ̀ wọ́n á máa àti <laughs> rí sálásùn bọ́ọ̀lù lálásùkí láwọn máa pe lẹ́yìn kọ̀ọ̀bùrú. tó nítorí di eléyìí eléyìí túmọ̀ sí pé ẹ̀ lè fojú di gbogbo nǹkan just because òyìnbó rọ́ọ̀kà ti dé tẹ̀ntorí rẹ̀ náà bá pé lọ́sítì oná lè sọ fún bí a ah, gbogbo títí ọ̀yẹ́ ṣe tó lè máa lo àwọn oògùn ọtọdọsì torí àwọn náà tó máa ní side effect ó lè sọ pé sẹ́lọ́ máa gbòòrò ń bó sínú kinní kan máa mú lọ́ba sì kọ́ gbádùn tòṣẹ́tì kíta tútù náà ṣe fojú di o torí pé ńgbà mi ti ń ṣe ọ yẹn wọn bó káta kó fọ lóògùn káta kó wá sàn fọrọ ni wọn á sọ pé ọmọ lọ lọ àgbo ẹni kó kú jẹ́jẹ́ ẹ tẹ́lẹ̀ ìjàgbọ tó jẹ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa ọba rẹ tó ní bèrè. àláyé ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún wa náà ni pé kókó ń tẹ́sí máa tọ́jú ara ẹ̀yìn kókó ń tẹ́sí máa tọ́jú ara ẹ̀yìn kò túmọ̀ sí pé kò sí nǹkan mi àmọ́ kókó ni tí bá ní habatu sauda ànábì tó sọ fún wa ń parí náà. èmi ń gbọ́ tó sọ. tọ́ba yẹ pé ọlọ́sẹ̀ ìjà máa ń bẹ́ lọ́nkọ́ máa rọrùn lópin ìgbà tó bá ti pé àárẹ̀ ti ń ṣe yẹn ó ní í ṣe pẹ̀lú pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó dọ̀tí lọ́pọ̀ ló di àwọn ọ̀nà tó ti yẹ kí ara rẹ̀ kó fi rálàáfíà ó dájú pé tí wọ́n bá yọ àwọn ẹ̀jẹ̀ yẹn yóò rí wálàáfíà tó. So kò sì sí tàbí ṣùgbọ́n ìjà máa ń bẹ́ẹ̀ nù ká tó lè ràn yàn lọ láti máa rọrùn sùn lópin ìgbà tí ìbá rẹ̀ forí ti dàrú nítorí pé àìrọrùn sùn ó ní í ṣe pẹ̀lú ọpọlọ tèyí ń ṣàdédé má rọrùn sùn àbí torí bá ń dàrú kọ́lọ̀ mọ́ dà wá lórí o ẹ̀ríkì hospital psychiatric tẹ́ máa gbé lọ ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn tó ọkọ̀ ti fún ni abẹ́rẹ́ oorun nítorí pé tí àṣìṣe èrè máa ń rọrùn sùn tó sísínwìn rẹ̀ wọ́n máa dín wọ́n máa dín wọ́n máa dín wọ́n náà. Thank you. Thank ń bọ̀ láti ibo lọ síbò ọ adọ́yọ̀ wọ́n lè yẹn jọmọ ọ̀yọ́ ó ń sùn lógbómọ̀ṣọ́ wọ́n á ń tó gbómọ̀ṣọ́ ó ń ti Ìbàdàn bọ̀ wá tó gbómọ̀ṣọ́ ọkọ̀ wa dúró lọ́yọ̀ ó sì fẹ́ sẹ̀sọ̀ láti lọ́yọ̀ tí yọ̀ àrùn àti kọ́ ọmọ ọ̀yọ́ lò yọ wá pé sọ láti rẹ̀ pé ọlọ́kùn ilé mọ́ wà ó sì lé kankan ojú ọ̀nà lọ wà ojú ọ̀nà lọ wà tó o sì sọ láti rẹ̀ ní kọ́sù nítorí pé ojú ọ̀nà lọ wà ibi tó ti pé sọ láti rẹ̀ ni pé ká pé wọ́n ní ọ ń lọ sí Èkó láti Ògbómọ̀ṣọ́ ọwá ọwá ọwá ọwá dọyọ ọwá yálé o sì níyàwó lé tó yíyálé tó sì yálé yìí òní ṣe ju one hour two hour three hours lọ ọwọ́ pé ìyàwó rẹ ìyàwó rẹ ń bẹ lù èyí ṣe pé dandan torí kọjọ yọ rẹ o torí pé ìyàwó rẹ ń bẹ lù tó dùn ọmọ pé sọlá ti ń bẹ. Rò pé yé wa bí kọjá yìí pé ìjà wáyà ibẹ̀ ló fi yàwó ẹ̀ wọ́n á dúró níjà wáyà kó tó máa tẹ̀síwájú ó pè sọ̀lá tirẹ̀ torí pé òní kíni bẹ̀ ò níyàwó bẹ̀ náà. kí ló sọ pé ọlọ́rẹ̀ tẹ́lẹ̀ wọ́n lọ sọ pé ọmọ àmà fi sọ láti lẹ̀ wọ́n á ní tọ́pọ̀lọ rẹ̀ bá contradiction nítorí kọ́ ọmọ àmà fi lẹ̀ àfìgbà tọ́pọ̀lọ rẹ̀ sọ pé ní í sí ìtumọ̀ ọmọ àmà fi lẹ̀ ọ̀daràn ńlá nìyẹn àlọ́ ọ̀daràn ńlá nìyẹn ọ̀daràn ńlá kún mọ́ ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá ṣẹ̀ṣẹ̀ ńlá yẹn ó túmọ̀ sí pé òní ṣe sọ láti yẹn sásìkò rẹ̀ bá fi lọ ó ti dáràn ńlá tó ọmọ ibi tọ́lọ́ wọn sọ sí tọ́wọ́ máa tọrọ àforíjì dọ́jọ́ kú rẹ̀ nítorí tọrọ ra sí o ẹ̀hẹ́n wọ́n máa ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ bóyá ọlọ́run lè fi dí ọ̀ràn tó dá yìí torí ẹ̀ kí sèré ní kápá sọ láti ọ̀ràn ńlá dọ́jọ́ kú rẹ̀ lọ́mọ tọrọ àforíjì tètù sèmi máa ń jọ mi èèyàn ní sèmi máa ń jọ mi náà. dáadáa. àlefọ́ ọmọdé kékeré lóyún kò ní tẹ́lẹ̀sì rárá rárá ẹ sáàtì rí kó rí jìnnà ni láti ìtọ́jà ẹ má kó ṣúgà pọ̀ mọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك